من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم What did this it? وإذ أخذنا ميثاق بني إسرائيل لا What did this it? إلا الله وبالوالدين إحسانا وبالوالدين إحسانا وذي القربى ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ أخذنا ميثاقكم لا تسفقون يشهدون ثم أن بعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعمل ilẹ̀ ah. wa fún ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba tí ó ní ká bá débi tá a bá dé tó já wà nù ẹni tí ń rí gbà ọlọ́wọ́n kọjá lókun yẹn tó a bá gbà á tá gbà á tán ọlọ́wọ́n kọ́ wọlé ayé tó wa sọ̀rọ̀ lọ́wọ́ a ń wa sọ̀rọ̀ nípa àwọn àdéhùn èyí tọ́lọ́wọ́n bá mi ọlọ́wọ́n bá rẹ ọlọ́wọ́n bá wọn ọlọ́wọ́n bá òun àti ìwọ tí ọjọ́ àlọ́wọ́ ọmọ Israel tó sì jẹ́ àdéhùn tẹ́nì kọ̀ọ̀kan wa náà gbọ́dọ̀ mójútó àjọ àdéhùn lọ́wọ́ ọmọ Israel ọlọ́run ní agbàdéhùn lọ́wọ́ wíkẹ́ ẹ̀gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mìíràn àyàfọ́lọ́wọ́ ọba tó láàrẹ́ ga àlọ́run nìkan ṣoṣo àti sọ̀rọ̀ lórí eléyìí ibi tá a tún ti sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n tọ́rọ̀ rẹ̀ tí ì parí òun ni wàmí lẹ́wà nìdáyìí ni ẹ̀ sáà náà ọlọ́run ní àwọn òbí rẹ méjèèjì ẹ ṣe dáadáa sí wọn àti gbìyànjú àti sọ̀rọ̀ lórí kẹlìmọ́tì kọ̀ọ̀kan nínú ẹ̀ bìlìwálì lẹ́yìn àti sọ̀rọ̀ lórí ẹ̀ ìṣáná àti sọ̀rọ̀ lórí ẹ̀ àti sọ̀rọ̀ nípa ìrọ́bù ẹ̀ ṣùgbọ́n eléyìí tó pàtàkì táwọn wí lọ́wọ́ lánàá lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́ tó bá wọn náà ó náà ní wípé báwo láti ṣe dáadáa sáwọn òbí wa kí lèmi màá fi ṣe dáadáa sáwọn òbí mi Kini ni wọ́n ó fi ṣe dáadáa sáwọn òbí rẹ ọ̀pọ̀lọpọ̀ wa àti ìmọ̀ pàtàkì tí wọ́n ń pè lóbi ẹjẹ́ wá tó kù tí a sọ tàbí bọ́ síbi nǹkan onye òní tí mo fẹ́ yìí ní wípé títẹ̀ láṣẹ ni mo rò ajọ́ nǹkan tí sọ yìí ẹ̀hùn tó lè bí wó nǹkan ẹyọkan ni onílá tọ́lá àtàlímà lóòtẹ́ fi máa sí àtẹ̀sọ́ ọ̀dọ̀ ẹni ọba jẹ́ adẹ́dàá eléyìí ti sọ lọ́wọ́ bọba tó láre ga tí ẹ̀dá tọ́lọ́wọ́ ọba dá tí ọba pàṣẹ táṣẹ wọn wà mú akọlù ẹni ọdá wa ìgbà yẹn àìtẹ̀lé nìkan tó bá ti jẹ́ pé òbí èèyàn ọ̀pàyàn láṣẹ ń tó jẹ́ ẹ̀ṣẹ̀ ìyẹn gbọ́dọ̀ tẹ̀ láṣẹ wọn ara péyàn tẹríba fún wọn nìyẹn ara péyàn gbà pé ọmọ lòun fún wọn nìyẹn ṣùgbọ́n tí wọ́n bá wá pa wá láṣẹ wípé ìtọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ làwọn fẹ́ jẹ́ àmà ṣe gẹ́gẹ́ bí bàbá Ibrahim bó ṣe sọ fún ànábì wa Ibrahim alayhi salatu wassalam wípé àrọ́ ọ̀hìn أنت عن آلهتي يا إبراهيم onírẹ̀ Ibrahim ṣé o fẹ́ sọ pé àwọn òsà tó ń ṣe òwú ọ ni la ilamta ntahi tó ọ̀bá fọkún sí ìwókíwí tó ń wé wọn ni láàrọ́jọ́ máa ń náka ń sọ lókò pàdé kí bàbá ọmọ mi lórí sọ fún pé tó si lẹ́sìn tó gbà lọ́wọ́ wọn ṣe ń kọ́ ọlọ́mọ ni ọlọ́run fẹ́ dán sí kọ́ ọmọ rẹ̀ wò nìyẹn níbẹ̀ yẹn èyí gbà fún ibẹ̀ yẹn nìkan wàyí já àdájá aláà àrùn ṣe gàbí wàyí já àdájá ya bá sọ pé n tó kù ní pé kọ́ wá ìyàwó rẹ tó lóyún àfikẹ́ pàgùntàn tó lóyún àfikẹ́ wá jẹ àwọn àṣìṣe tí ó jẹ́ àṣejẹ tó sì jẹ́ wípé kòkó rẹ̀ kọjọ́rọ̀ kanlẹ̀ ìdí kòkó tí wọ́n ṣàṣejẹ sí kọjọ́rọ̀ kanlẹ̀ ẹnu ni wọ́n máa fi kó jẹ́ kọjọ́rọ̀ tọwọ́ bọ̀ àwọn àdánwò bẹ́ẹ̀ nígbà yẹn ìwé tẹ̀lé síbi ẹja adi tí a sọ yìí mú dáadáa lẹ́yìn yẹn tóbi ọba ti pààyàn láṣẹ tó jẹ́ ṣe nígbàdàn tẹ̀ láṣẹ tó bá jẹ́ pé tí ń sọ kì í ṣẹ̀ṣẹ̀ ara wípé yẹn gbà pọ̀ ọmọ gidi lọ nìyẹn ìparí wa ni lẹ́yìn àwọn sàbí anábà Muhammad ẹnìkan ara Yamani ọwọ́ wa ṣe hajj ìyá rẹ̀ ti wá dàgbà kò lè dá tàwáàfù ṣe ọwọ́ àpà ó ń pa ìyá rẹ̀ ṣiṣẹ́ hajj iṣẹ́ hajj téèyàn bá ṣe tí ó pọn àyàn èèyàn mọ̀ pé yẹn ṣiṣẹ́ ṣùgbọ́n nítorí wípé ìyá rẹ̀ ọlágbára ó fẹ́ wá fìjọmọ gidi hàn síyá rẹ̀ ó wá ń pọn ìyá rẹ̀ yìí ó náà wá rí pé wàhálà yìí pọ̀ ṣùgbọ́n fẹ́ jẹ́ kí ìyá rẹ̀ ó ní hajj láyé wọ́n sọ fún abdullahi ibn umar radiyallahu anhuma ó ní ilẹ̀ abdullahi àrọ̀ ayé tani jazaituha ìyá mi ṣé gbogbo wọ̀ tó ní lórí mi ṣe mo sántán àbí ìsántán torí gbogbo èmi mo gbé wá sí ájì mo tún wá gbé débẹ̀ mi mo tún pàákì abdullahi ibn umar ni ó ní láà ó yẹ tí ìsántán gbogbo ń tá a rí kájẹ́ láyé lẹ́yìn ìgbà tọ́lọ̀ ń tán gbogbo ohun tá a rí ká jẹ́ láyé lẹ́yìn tọ́lọ̀ ń fi àwọn òbí wa sí sábà bíbí wáyé wa ni kò sí tá a fún wa tó lè pọ̀ jù ẹjọ́ amójú tí ṣe dáadáa sáwọn òbí wa ọlọ́run wa lọ́mọ dáadáa lọ́mọ ẹ̀rí ọmọ dáadáa ọmọ ẹ̀rí yóò wa fi yẹn lẹ̀ wà kọ̀ọ̀rọ̀ bá. pé nínú àdéhùn tá a gbà lọ́wọ́ wọn tẹ́yìn mùsùlùmí náà gbọ́dọ̀ mójútó òun ni wọ́n ti ń kúrò bá àwọn alásùnmá kí ẹ̀mọ̀ sí dáadáa sí ó ṣe pé àwọn alásùnmá rẹ dáadáa ni ó máa ti àtọ̀dọ̀ rẹ tòkó lọ́sọ́dọ̀ wọn kọ́ máa jà burú ọ̀yá èsì kọ́ yẹ pé dáadáa ó ní ó máa tòkó wáyé pé dáadáa ó ní ọmọ tó po látọ̀dọ̀ rẹ lọ́sọ́dọ̀ àwọn alásùnmọ́ àwọn alábàgbé ìwọ alábàgbé ó pàtàkì púpọ̀ ní Islam anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo gbàjìbìrì ló ń sàmọ sàsọtẹ́lẹ̀ fún mi nípa alábàgbé mi sá sá sá títí mo fi wòye pé àkọ́fẹ́ fún lókun jẹ àwọn tí wọ́n sún máa àwọn tí wọ́n ní kọ̀rọ̀ ọba sí èèyàn méjì ni wọ́n àwọn tó ṣe ike yìí bí jọjọ daya papọ̀ kíyàn ọlọ́ni ká ṣe dáadáa sí àwọn míì ń bẹ ìbí ọ̀dàyàn papọ̀ ṣùgbọ́n ìgbé àdúgbò dàyàn papọ̀ mùsùlùmí yọ̀lọ̀ ṣe dáadáa sí nǹkan ọ̀kan péré ní sọ lórí táàfi losi pataki ló ṣe pàtàkì tó kíyàn máa ṣe dáadáa sálábàgbé ẹ̀ ṣẹ́ni nínú ìsìláàmù anybody tí bá ń sẹ̀mí báyìí láyé gbogbo ṣe wulẹ̀ kí iṣẹ́ ọwọ́ rẹ̀ ó burú tó àìlà àná ẹ̀ mo rò kájọ tí mo sọ yẹn yé ẹni tá a máa làánà nínú Islam tó lẹ́tọ̀ọ́ ó ní ẹni tọ́lọ̀ ń bá làánà tá Nabi sallallahu alaihi wasallam làánà bíi èṣù ṣùgbọ́n ní bẹ́yà ṣe máa ń ṣe tiẹ̀ náà kọ́mọ̀tò máa rán gbọ́n ṣẹ́ẹ̀dàgbé hadith bí àwọn kan nínú àwọn tó ti lọ nínú àwọn kèfèrí tí lánàá ń bẹ lórí wọn tàbí ẹni tó bá ní àwọn àwà kan lọ́wọ́ a ní làánù gangan a máa làánù tó bá nínú wà ń lọ́wọ́ ọlọ́ni làánù tó lọ́ yára làánù ọlọ́run kọ́ máa bá wọn ni ọlàánù ọlọ́run máa bá ọ èyí sọ bẹ́ẹ̀ ọba làánù gan ọjọ́ ọ̀dọ̀ jẹ́ tó ti kú kèfèrí tí ń bẹ láyé èyí lànà ìrọ̀pá láyé mi ti yé wa ṣùgbọ́n àwọn onímọ̀ ní pé èyàn lè lànà mùsùlùmí tí ó sì jẹ́ mọ̀ ayán èyàn lè lànà rẹ̀ báwo ni a ṣe máa lànà rẹ̀ wọ́n ní wípé láyé anábà Muhammad sallallahu alaihi wasallam hadith bó ní ṣẹ́kọ̀ọ́ albani jáàrù ni wọ́n ìrìnkúrúbà ni wọ́n nípa àbágbé ẹni tó wá jáde kejì rẹ̀ yìí ara ní wá ń fi ní sáà ara ní sáà fi ní kìí ṣe dáadáa sí ara ní sáà fi ní ara ní sáà fi ní gbogbo ọ̀nà tó ní agbára láti fi àpíìlì sí ló ti àpíìlì sí kò gbọ́ ní sàǹfàrà yìí náà ìgbà tó wá rí bẹ́ẹ̀ ẹni wá kó gbogbo ẹrù tí bẹ́ẹ̀lì rẹ̀ ọwọ́ akọ̀bọ́ta wá kọ sáàrin ọ̀nà táwọn èèyàn gbà kọjá ìgbàtọ́kọ̀ ojú ẹ̀ sáàrin ọ̀nà táwọn èèyàn gbà kọjá òun gẹ́gẹ́ wá dún bẹ̀ gbogbo lọ́wọ́ ti fẹ́ kọjá lọ wọ́n ẹrù nù lé ebi lọ́wọ́ kí ló tó fi tó fi kó ẹrù jáde tó ní kiri ebo à gbélé gbádùn ìnira pọ̀ àwọn èèyàn wá ìrùpàlà ìmìtì àwọn èèyàn àwọn èèyàn ńlá àná rẹ̀ kí àṣọ ah, lórí ibú lágbájá ọlọ́run làánà ẹ̀ ó sì ní ọlá tó báyìí ọlọ́run làánà ẹ̀ ìgbà tí làánà yẹn pọ̀ táwọn èèyàn làánà rẹ̀ tán làánà ẹ̀ fúnra ara rẹ̀ lọ́sọ fẹ́ ni pé ó kó padà sínú ilé àtijọ́ náà ló ti change anábì Muhammad sallallahu alayhi wa sallam anábì sì gbọ́ sí anábì ọ̀wá sọ ẹ̀rí nù pé yẹn lè máa làánà kódà kò jẹ́ mọ̀ àyà nǹkan ni mo fẹ́ lò ń bẹ̀ ní gáàrí wípé Islam ẹni tí bá ń aburu aburú sí alábàgbé tàbí sí alásọmọ ó sì lẹ́tọ̀ọ́ sí tó sì dáburú eléyà Islam èèyàn alásùnmọ́ rẹ ní tìbí bàbá rẹ ìyá rẹ ìyàwó rẹ ìgbàtọ́lọ̀ ọba ń sọ nínú nìsá ó ní wà lè jáàrì nílẹ́kọ̀ bẹ́ẹ̀ ọlọ́ni àlìjáàrù àlìjáàrù ìdílé rẹ ẹni àtẹ́tọ́jálàbàgbé rẹ tẹ́ ẹ súnmọ́ra yín tí kọ̀rọ̀ bá ní sàmù bẹ́ lára yín wàlìjáàrì lè jù nóbì àti alábàágbé rẹ tó jìnnà sí ọ ọlọ́run wá ní wà sọ́rọ́ ìbìbì lè jáǹbì nínú ẹ̀yìn tó ọjọ́ rẹ̀ máa ṣe dáadáa sí nítorí kọ̀rọ̀ bá òun ìyàwó ẹ̀ ìgbà tó lọ́wọ́ sọ wípé wàdélé kò rùn bá àwọn tó súnmọ́ yín ìyàwó ń bẹ́ẹ̀ ń bẹ̀ ṣé ká lọ béèrè parẹ́ lọ́wọ́ ìyàwó rẹ̀ yìí kí ni ó sọ kí lè ọ̀sọ̀ kí lágbọ̀ ṣe ká lọ béèrè ṣe ká lọ ilé ìdáadáa wọ́n sọ pé tó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ni lè pósù pé àwọn pósù politics yìí gbẹ̀gbẹ̀ tìjọ́ ṣe ká béèrè o ẹ̀ẹ́ yọ́ mọ̀ sọ̀dọ̀ fún kálukú bá wọn yọ́ mọ̀ sọ̀dọ̀ fún kálukú náà mọ̀ bó ṣe fi ṣe àti bó ṣe rí lé wàṣọ́ ìbìbí lè jẹun bẹ̀rẹ̀ ìyàwó rẹ ó sì dáadáa sí àdánwò àwùjọ Yorùbá wíwà responsible nínú àwẹ̀ nìkan kìí ṣàdánwò Islam àdánwò responsibility inú àwẹ̀ nìkan ìṣàsùn sì dáwà papọ̀ nínú àwẹ̀ nìkan lójú ọmọ tí ń gbowó oúnjẹ wọn máa jẹun nínú àwẹ̀ nìkan àwọn àyàwó tí ò lówó oúnjẹ tí wọn ò ní nǹkan kan wọ́n jẹun nínú àwẹ̀ nìkan lẹ́yìn àwẹ̀ báyìí tẹ́lú ti ké kálukú ti bá tiẹ̀ lọ àwọn ọmọ kan yóò ti di pé ẹ lọ báyà yín wọ́n làwọn Yorùbá bí pé rọmọdọ́nù lóṣù tí ń tà sí i yá àbíkọ́ lọ́n bomi o oṣù ilé má tún yẹn láṣìírí ni o torí gbogbo ẹni tí ó wà responsible òun náà ni ó fẹ́ wà responsible náà ká ṣe dáadáa dáadáa ẹ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n súnmọ́ wájú lọ ẹja fìyàwó tẹ lómi ilẹ̀ kí lọ́mọ àrí ọ̀sán pa ẹ̀ ẹlòmí ọmọ jẹ nǹkan ọmọ rí ọmọ wáwò ọmọ rí ọmọ ọ̀rànjú bàbá yìí ọmọ ọ̀rànjú bàbá yìí ìgbà mi bí ojú ẹ sọ̀rọ̀ olójú kòkòrò ah olójú kòkòrò yóò sì wo gbogbo ẹ̀ tán kẹlẹ́lẹ́ ẹlòmí ò ní sọ pé olójú kòkòrò yóò ṣe bí ìgbà tí ò rí bàbá wa jẹ tán yóò ní kọ́ wa lọ dewé nu àbí kọ́ wa lọ sọ láìlọ́nà nígbà tí obìnrin wálé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó gbé ọmọ lọ́wọ́ tí ó sì ṣe nǹkan tí wọ́n jẹ tí ò ní nǹkan tí wọ́n sì fún dàbí nù ó sì fáwọn ọmọ rẹ̀ ń dàbí ọmọ yìí tó jẹ dàbí nù tán ó wá kọ́lé tó kù yà wọn tí yà wọn jẹ wọn bá tún ra jùmọ̀ ó yìí tó fi lé ọmọ lọ́wọ́ bóò là wá ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ó ti jẹ́ ń takò tó wálé ó ti mọ̀ pé òsùn jẹ́ ń lè tàbí ọ̀lọ́ sálámà sáwọn ọmọ àyá rẹ̀ ó ti mọ̀ a bá ti dọ́dọ̀ tẹ́ bá ti sàlásẹ̀pọ̀ ayọ̀jọ́ wọn yóò wà délé yóò lásùn bẹ́ẹ̀ náà yìí ọlọ́run ní wà tẹ́lẹ̀ kò rọ̀ bá àwọn tí wọ́n súnmọ́ ní alásùnmọ́ alásùnmọ́ ààrẹ ó bẹ̀rẹ̀ látòrí àwọn tí ìbíjọjọ dà ń papọ̀ yàtọ̀ sí bàbá àtìyà tàbí ìbí ọ̀dà yín bá papọ̀ bí jọjọ gbé papọ̀ ti dà pọ̀ ó sì ọ̀ràn yà lórí mùsùlùmí kó ṣe dáadáa sí wọn kí wọ́n lè máa sọ dáadáa ń pa ẹ̀ ṣùgbọ́n ọdún wà ní bẹ̀rẹ̀ ọ̀rẹ́ nìkọ̀ọ̀kan wa báwo la ṣe ń ṣe sáwọn tó wà gan bí ká tó wá máa sọ̀rọ̀ aráàta báwo la ṣe rí síyàwó wa ká tó máa sọ ẹni tá a jọjọ́ ń gbélé ọlọ́mọdé aṣàgbàkùn mo gbé mi kan tó ṣe yí pé tẹ́ ẹ bá ṣe bẹ̀ tó bá ilé jọ́bẹ̀ tó dáa tọ́jọ́bẹ̀ tó dáa àwọn tẹ́ ìjọjọ́ ń gbé ó mọ̀ ògbé ẹ̀sẹ̀ ọbẹ̀ tó dáa wọ́n sì dáyọ̀ sí lẹ́sẹ̀ kí wọ́n dáa wọ́n wọ́n yọ̀ sí o iyọ̀ bátakú bá yẹn wà lórí tẹ́ ẹ̀ nílé jẹun nítọ́tọ́lọ́ bá bà sí tẹ́ bá ilé rọra ẹran díẹ̀ tọ́ba ilé ta sánsán wákọ̀ ọwà o ní kìtìn

<laughs> pẹ̀lú ògbó ọlọ ẹ bá iyọ̀ wọ́n nígbà tí ẹ mọ́ ọmọ torí ẹ̀ lọ́ra yọ̀ lọ́ra yọ̀ wọ́n fi aṣọ okó kàn o wọ́n bá aṣọ okó kàn o à ilé lójú kò bí ìgbọ́n bẹ́ẹ̀ ẹ tí ọba jẹ́ bẹ́ẹ̀ ni kò ní ilé ayé sẹ́kù tí ọmọ ah ilé ayé sẹ́kù tí ọmọ o ó tún sẹ́kù tí ọmọ ìrọ̀mọ́ bá sọ pọ́kàn mi lára wọ́n tẹ kí ní yẹn kàmá dá àdúgbò tí yẹn gbèsè kìtìn rù a sì jọjọ gbà àjọ ní kìtìn yìí ojú rí nǹkan ọlọ́run kọ́ sàánú wa mùsùlùmí gidi ọ̀dọ́ lọ rí bá wọn mùsùlùmí gidi ọ̀dọ́ lọ rí bá wọn kódà kọjọ́ dọ̀ ní pé ẹ wọ́n fẹ́ ka Kùránì kọ́ máa fi jí àwọn èèyàn lẹ̀ kọ́ máa jẹun ọ̀rọ̀ wọn sùn kí ebi tọ́lọ́ mọ̀ ń ṣe kó wa máa pariwo ní ẹ gbogbo rédíò sí wọ́n máa pariwo lálálálálálálálá anábà muhammad sallallahu alaihi wasallam onílà ayé jihar ba'dukum ala ba'd bil qur'an tẹ bá wà mọ́ sáà sẹ́ǹkà kọ̀ọ̀rán kálukú kàtì ẹ̀ mọ́ pariwo lẹ́lòmíì lórí mọ́ dì lọ́wọ́ tẹ wá rí nǹkan bàdélé kò rún bá aláṣọ máa wá ìsìláàmù fẹ́ já sí dáadáa sí bóòlù àti ń ṣe sáwọn aláṣọ máa wá kí ni wọ́n wa. kí ni ìyàwó sọ kí lọ́mọ sọ kí kí ni ọ sọ ni ká ẹ̀kàn máa ń wo àwọn àfáàbá ni wọ́n burú o àwọn àkàrẹ́ jọjọ gbélé àtọ́sọ pé ah leggings mọ́ wọ torí ẹ̀ mo fi wọ leggings a ń nara wa nàkùnà ẹ̀ wà nà àbú alábù <laughs> nà àbú ẹlòmí ó wà wọ kí màá bà á lọ́mọ jẹ́ wọ́n ti ṣẹlẹ̀ báyìí mo ní dàpọ̀ dàpọ̀ mọ́ bà lọ́mọ jẹ́ jọ́ torí ọlọ́run ọwọ́ lẹ́gíǹsì tó ọmọkùnrin dà wọ́n ní dàpọ̀ jọ́ òun torí ọlọ́run wọ́n ní kí à wọ́n fẹ́ jẹ́ kó dàpọ̀ dàpọ̀ mọ́ jọ dàmà dàpọ̀ mo fọlọ́run bí ọ jọ torí ọlọ́run ọlọ́run sì ní ọgbà ọlọ́run sì bà parí ẹ̀ ṣùgbọ́n nǹkan bẹ́ẹ̀ wọ́n lágùntàn tọ́mọ rẹ̀ bá sọ̀rọ̀ yóò ní nǹkan bẹ́ẹ̀ islam fẹ́ jáse dáadáa sáwọn aládùúgbò wa torí tí wọ́n bá ń sọ nípa wa pàápàá nípa ẹ̀sìn ó pàtàkì nípa ẹ̀sìn nítawọn tó mẹ́sìn bá ń sọ nípa wa ó pàtàkì nínú tó yẹ kí mú mùsùlùmí ó mójútó oníkọ́ máa ya olójú bá ń dẹ́rù bọ́ máa mi wọ́n ní kẹ́mọ́ yí pé àbúkẹ́ ní sí ọyẹ́sì tó wáyé pé ìwọ ni ó pèsè gbogbo ọmọ àdúgbò lójú ọmọ àdúgbò wọ́n èé pè ọ sí kí abúkiní fẹ́ dé káwọn ọmọ máa sáré bọ̀ ìpè abúkiní sí ọ àwọn ọmọ wà á họ pé abúkiní dé eléyàn ọ̀dà nínú dáadáa tó yẹ kí mùsùlùmí ó mójútó ẹ máa wò kódà tí alábàágbé èèyàn bá ń ṣe àìdá sí yàn Islam tó ní a máa ṣe dáadáa sí nínú àwọn adélé kòrò bá Abubakar oní mr kíọ́nà àwọn sàbí alábà Muhammad mista alábàbí Abubakar Abubakar sì máa ń ṣe dáadáa sí torí aláìní ni ìmá ń fún lọ́wọ́ ìmá ń fún lóúnjẹ ìmá ń fún ní gbogbo nǹkan ṣùgbọ́n gba àwọn parọ́ máa ń ṣàkóso sí náà mista ọ̀hùnbẹ́nu àwọn ọ̀gá tí ń jẹ́ kí kò sọ hákù àjà hákù alábàbí kò sọ kí á tọ́lábàbí èèyàn tí kan aburú bá jẹ́ ń ṣẹlẹ̀ sí ó yẹ kí èèyàn máa tù lọ́kàn ni kọ̀ wá sọ ìwọ dáadáa táwọn bá kiri gẹ́gẹ́ máa ń ṣe sí ọjọ́ àyọjú ẹ̀ lọ́nà bá ń dẹ́sùn àmì ah! inú àbúbákírí yóò dùn ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yẹn ti fọ́ lẹ́nu ẹ̀rùn pé nǹkan mi wọ́n ṣẹlẹ̀ nígbà mi tó fọ́ yẹn lẹ́nu kò sí nǹkan tó fẹ́ sọ ọ̀sán àgbàká mu ìgbà ọlọ́run wá gbára dé ọlọ́run wá sọ bàárọ̀ Àìṣà kalẹ̀ tí ojú ayé wa rí pé Àìṣà ọwọ́ rẹ̀ mọ́ tọ́lọ̀ ń wá rọ̀ ju ọ̀rọ̀ líle líle líle líle líle fún gbogbo àwọn tí wọ́n gbèsùn wọn mi Abubakar ni ó ti dá wa ṣé bó ti kíláàsì gbogbo ayé kọ́ màmí ọ̀sá burú ọlọ́run ọba gangan fún ara rẹ̀ lọ́fọ̀ọ́ mọ́ mísítọ̀ yìí náà ó jẹ tán ó ní mísítọ̀ ó ti jẹ tán òun tó ṣe dáadáa torí ipá bubakiri lóhùn òní ṣe dáadáa sálábàgbé má bó jẹ́ ipá lábàgbé sàbúrú sí ọlọ́sì sọ àyàkalẹ̀ wà láyà tálì olóòlùfà tó lè mẹ́ kọ́rùn Ah, yo lè bá wọn, yóò lè من مسك في سبيل الله ويعفو ويصفح ولا يأتل أولي منكم والسعة أن يؤتوا وجعل ما أجود الإجابة والقول ọlọ́run ní ayé wà láyà tálì olùlìfàdùlì mẹ́kún wà sáàtì àwọn táà fún lọ́lá nínú yín táwọn ọlọ́wọ́ bá tí a sì kílẹ̀ fún kí wọ́n máa búra mọ́ tọ́lá Abubakar bẹ̀sẹ̀ ní fọlọ́n búra kó wọn ò ní fún mi sọ̀hún ní kankan mọ́ ọ̀rọ̀ ni kí wọ́n má búra mẹ́pà wọn ò ní fáwọn tí ò ní kí wọ́n lè má búra mọ́ wípé àwọn alásùnmọ́ àwọn àwọn ò ní fún wọn ní nǹkan mọ́ kí wọ́n má arú rẹ̀ kí wọ́n má pé àwọn ò ní ma àwọn tí wọ́n wàlíyàsíwáhùn bí ẹ bá ṣe dáadáa bí wọ́n bá ṣe ìdásí ọlọ́run ní mojúkó máa ṣe dáadáa tiẹ̀ lọ aláàtò ẹ̀bùn ọlọ́run ní sẹ́yìn ọ̀sẹ̀ mi ní ṣe ìgbà tẹ́yìn náà ti sẹ̀mí òkè mi náà kó káforíjì mi kó lẹ̀ tẹ́yìn náà bá ti fẹ́ foríjì máa lọ́dọ̀ mi ẹni ọba ṣèwọ́ náà ma foríjì tí a gbé nǹkan dé hapò àlìjáàrú ó tóbi dari jaaro dari in jaaro wa in dari jaaro dari in jaaro in dari jaaro dari in jaaro in. لو تجد فما أحلى النقل لو تجد فما أحلى النقل ولو تعلو داري جار داري جار وإن لم يعني فا لم يعني نعم yes yes yes ẹ̀dì jẹ́ ọ̀lẹ́ dárì járọ̀ dárì in járọ̀ wá in nínú àwọn onítẹ́sẹ̀ẹ́ tí ìwà yà rẹ̀ pọ̀ mẹ́ onímọ̀ rẹ̀. láwọn tẹ̀jẹ́ ní fàmà àhìlánú pọ́lì. láwọn tẹ̀jẹ́ ní fàmà àhìlánú pọ́lì. láwọn tẹ̀jẹ́ sọ́bẹ̀rọ̀ fàmà àhìlánú pọ́lì. ọ̀yà. láwọn tẹ̀jẹ́ sọ́bẹ̀rọ̀ fàmà àhìlánú pọ́lì ẹyẹ yẹn máa ṣe mùrọ́jà á nǹkan ti ṣẹlẹ̀ járì járọ̀ járì ìjárọ̀ wa in. járì járọ̀ járì ìjárọ̀ wa in. لم تجد صبرا فما أحلى النقل لم تجد صبرا فما أحلى النقل ẹ bá ń gbaná. dáàrì dáàrì dáàrì dáàrì dáàrọ̀ dáàrì ìdáàrọ̀ wáyé lámúdẹ̀ délé sọ̀rọ̀ ọmọ àhìlánú bá lámúdẹ̀ délé sọ̀rọ̀ ọmọ àhìlánú bá. alùpàdé ọlọ́ọ̀ ti di ọwọ́ àwọn ọmọ ìyàwó rẹ̀. dáàrì dáàrì dáàrọ̀ dáàrì ìhìn járọwá ẹ e, afọ́ onílà mi yá ọmọ kí wọ́n ṣẹ́kọ̀ọ́ islam lọ́nà tẹ̀mí yá ó ní járọ járì ẹni ọba múlétì ọ tẹ́ ǹjọ́jọ́ ń gbé járì yìí máa ṣe mùdárọ̀tì pẹ̀lú ẹ̀ járì járọ járì alábàgbé rẹ máa ṣe mùdárọ̀tì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ tọ́bàlà tó bá fẹ́ máa ṣaburú sí ọ ṣe bí ìgbà tó rí aburú nǹkan wa máa ṣe dáadáa wà ń jáàrọ̀ kódà kó ṣe wípé ń ṣe jáwórù pẹ̀lú ẹ̀ kódà kó máa jàǹbá rẹ̀ kódà kó máa ṣaburú sí ọ ìwọ máa ṣe dáadáa sí dáàrí jáàrọ̀ dáàrí ìjáàrọ̀ alábàgbé rẹ mẹ́jọ jẹ́ pé aburú ni ó máa tòpò látọ̀dọ̀ rẹ lọ́sọ̀dọ̀ ẹ̀ wà ń jáàrọ̀ kódà kó ṣe pé ń ṣàìdá sí ọ àfáwá ní wàyí lámùtẹ̀jì ní sọ́bẹ̀rọ̀ sọ́bẹ̀rọ̀ fàmà àhìlánúkọ́yà lámùtẹ̀jì ní sọ́bẹ̀rọ̀ fàmà onítọ̀ bá wá wá sùúrù tì tóòrí tóòrí pẹ́mìrì ògbímọ́ fàmà àhìlánúkọ́yà in tó dáa jù fún ọ ní kọ́ lọ gbalé mi Ere tó fi wá jọ jẹ́ pé ìwọ náà wò yí pé àjọ wa máa ta tán báyìí mi ọ̀dọ̀ rẹ̀ bá ti lè sàn wá síwájú ọ̀dọ̀ mi iwájú rẹ̀ ní dalẹ̀ sí pé omi gọ́ta rẹ̀ ti sàkọjá èmi náà sì lọ dalẹ̀ síwájú ilé ẹ̀ eléyìí <laughs> tí ó fi wá di ìbáhùn láàmútẹ̀ ìdè sọ̀rọ̀ àwọn fàmà àìlànà kàlẹ̀ láàmútẹ̀ ìdè sọ̀rọ̀ àwọn fàmà ó ní tó o bá ti rí pé o ti wá sùúrù tì ó ti dópin fama ahila nọkọ kò sí tó dùn tó kọ wá bọ̀ mí lọ́mọ gbé alábàgbé ó pàtàkì Islam pàtàkì ẹ̀ wàtẹ́ni kọ̀rọ̀ àwọn alásùnmọ́ wá tí yàn jẹ́ni tí máa ń ṣe dáadáa sọ́lásùnmọ́ tí wọ́n ń dáadáa tí wọ́n sọ dáadáa ń pẹ̀ kódà bí wọ́n bá mọ̀ fún ọlọ́wọ́n bọ́ mọ̀ fún kódà tí wọ́n bá ṣe kéwì tí wọn ò bá mọ̀ fún ta ni ọmọ ọlọ́run mọ̀ mọ̀ torí pé ọlọ́run ọba láàyò dí ẹ̀wù ajọ́rọ̀ ìmọ̀ ṣe ni ọlọ́run ọba ló ṣe ló ó ní èèyàn lọ́kàn balẹ̀ sí jù lẹ́jẹ́ ẹ̀ máa ń ṣe dáadáa sọ́dọ̀ ẹ̀ ọmọ ẹ̀jẹ̀ ènìyàn ó lè máa ṣe dáadáa sí kọ́ ọ̀fà kúrúgbà ṣùgbọ́n tó ọba ti lẹ́ǹtì dáadáa síwájú ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ó dájú kó rí dáadáa gbà àti wá lè ṣe nìyí èyí ó lè ṣe nǹkan fọ́lọ́n kọ́lọ̀ ń wá mọ́ fún pé kó tó kú láyé kò ṣeé ṣe kódà tí kìfìrí bá ní dáadáa lọ́dọ̀ ọlọ́run eléyìí tí ó fi tọ́ lábọ̀ ọlọ́run pẹ̀lú dáadáa rẹ̀ ọlọ́run ó fún látàyè kó má bàa dáadáa gbà lọ́run kèfèrí gángan ọlọ́run fún dáadáa rẹ̀ tó ṣe yẹn yóò fún padà man kana yuridu al-ajilata عجلنا له فيها ما نشاء لمن نريد bá ń a rẹ̀ kájúkájú àfọ̀lẹ́ ìtọ́ bá wù nù wa ìtọ́ bá wù wá nù ẹ̀ àfọ̀ ṣùgbọ́n tó bá dọ̀rùn yóò rí ààyè gbàtà nẹ́bí wa yìí kéèrè ọlọ́run ọba bá ń kí àwọn tó bá gbàgbọ́

tó bá ṣe dáadáa nuwaffi ilayhim a'malahum fiha gbogbo dáadáa tí wọ́n ṣe láyé ọlọ́run la fún wọn pé ọlọ́run ni nuwaffi ilayhim gbogbo iṣẹ́ wọn tí wọ́n ṣe tó jẹ́ dáadáa á dìkan gba aládé ẹ̀pẹ́ láyé fahum fiha la yubkhasun nílé ayé àníjó orí wọn kan ó ṣẹ́kù sí alọ́run tí ó ṣẹ́kù lọ́dọ̀ wa àníṣẹ́ kankan kú ànídìkù. ọ̀la ayíkà gbogbo ẹni abá ti ṣe bá ń fún dáadé fún lórí rẹ̀ tán láyé àwọn alàlàdínà aláìsàlá fún fi àṣẹrọ ti ilà náà wọn à ní kankan tí wọn bọ̀ wá gbà mọ́ lọ́dọ̀ wá dúró lọ. wàhábí kọ̀ máa sọ́nà ẹ̀wọ̀n ọlọ́run ní gbogbo tí wọ́n ń ṣe pátápátá bá tó ìlú ní ìbàjẹ́ ni ẹjá gbìyànjú ká máa ṣe dáadáa sáwọn alábàgbé wa ká wá máa mú lọ lé pé dárì dáàrọ̀ dárì dáwà láàmúdẹ́dẹ́dẹ́ اللهم وبحمدك اشهد ان لا اله bàbá rẹ̀ tó níbèrè wà lẹ́kùn sàrà àwọn wàyí mẹ́rin báwo ṣé òótọ́ ni o máa ń òjò òkè àfáà ní pé ṣé lóòótọ́ ni wọ́n máa ń o òjò òótọ́ làwọn èèyàn fẹ́ máa ń tì pẹ̀lú dán òótọ́ ni ṣùgbọ́n òjò tọ́lọ́wọ́n ọba ọba o rọ̀ ni wọ́n máa ń tì eléyìí tí ọba rọ̀ bí wọ́n ti yóò sìn lẹ́nu pẹ̀lú òògùn wọn ó náà ni ó lù náà ti ń dá pa torí wọn lọ bọ́ sẹ́yìn pati báyìí ni wọ́n máa dáná mo ti wù lọ́nà bá gbé dé yọ sàn wọn lẹ́nu yóò tún kó tẹ́ǹtì ní alóhùn ṣùgbọ́n wa máa sọ fáwọn ti pẹ̀lú dán tọ́bọ̀ wá sí déédéé tọ́lọ́wọ̀n ọ̀bẹ jọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n làwọn làwọn ti wọ́n ní ẹ̀rí ní kó lọ wọ́n tún ní ẹ̀ máa wẹ́ rí ní ti ń kó lọ wọ́n mìíràn àwọn ti ti ṣùgbọ́n jọ mí lọ́rọ̀ bá gbọ́n mú a máa ṣe sìkítọ̀ fún un. bíi báwo torí yóò ní bíi báwo lápèjúwe tí alábàájú èèyàn tó bá ṣe gọ́tà ti lé tiẹ̀ tó wá gba lé tiẹ̀ lọ èèyàn lè di ọ̀dọ̀ èèyàn pé kí omi gọ́tà ọmọ wà bẹ́ẹ̀ ìyẹn ṣe gbọ́ ṣùgbọ́n ká láti sọ àwa lè generalize torí ó lè jẹ́ pé nǹkan míì tá a lè yọjọ́ sí mọ̀sọ́lá láàrin ara wa ni táwọn jọ sọ́ńtò bí nìyí tó sì ń dá wà láàyè naam wa alaikum salaam. tí alábàágbé èèyàn bá jẹ́ ní tí èyí ṣe mùsùlùmí èèyàn ó máa ṣe dáadáa sí níwọ̀n bá dáadáa tẹ́ni tí èyí ṣe mùsùlùmí kò ní í ṣe dáadáa sí lọ́wọ́ lẹ́yìn àdúgbò Muhammad sallallahu alaihi hadith tó lálàáfíà ọmọ kan máa ń wá ṣe kéjìmọ́ fà nàbí yahudi ọmọ yahudi lọ́mọ yahudi bàbá ẹ̀ ṣùgbọ́n bí house boy anabi wa muhammed sallallahu alaihi wa sallam ìmọ̀ sí dáadáa sáà nàbí táwọn ẹ̀ bá gbé nǹkan lọ yóò bá gbé yóò bá anabi tó lè ṣe yóò bá ìmọ̀ sí bẹ́ẹ̀ ọmọ yẹn ó wá sàárẹ̀ anabi wa gba anabi sì wá kí sallallahu alaihi wa sallam ṣé pé dáadáa ìyẹn máa ń ṣe dáadáa sáwọn náà ọ̀gbìn gbọ́dọ̀ débi dáadáa kájọjọ sọdún ni káwọn máa wọ́ máa wọ́nú ilé wọn lọ pẹ̀lú ọ̀rọ̀ débẹ̀ kan lọ́ máa wo fíìmù pẹ̀lú ọ̀rọ̀ débẹ̀ káwọn òye pé kankan náà ní á káwọn tẹ̀lé wọn lọ àwọn ibi tí wọ́n bá ti ń sọ́ọ̀tì pọ̀ gbọ́dọ̀ débẹ̀ ìgbéyàn lè ṣe dáadáa sí ó dájú bàtà anábì sọ́lá alẹ́ wa lè sọ àtọ́ dọ̀dọ̀ ọmọ yẹn anábì rí pé ọmọ yìí ò lè survive anábì ní ìpè kò lè abihi yahudi bàbá rẹ̀ tó jẹ́ yahudi ó wá wò ọmọ yẹn wojú bàbá ẹ̀ ìgbà tó wojú bàbá rẹ̀ bàbá rẹ̀ ní àtúnyẹ̀ yẹn abalẹ̀ kọ́ ọ̀sìn tẹ́lẹ̀ tí bàbá kan sí mò ń sọ ẹkú ti yọ ọjọ́ lẹ̀pọ̀ ọmọ sì sọ kò tí ó sì sọ bó ṣe sọ náà lọ́lọ́run sì mú ọdọ̀ anabi sallallahu alaihi wasallam ní pé alhamdulillahi alladhi anqadhahu minan nar ọpẹ́ ní fọ́lọ́n tó lọ́mọ yẹn bí iná torí kò wọ́n náà má bá èèyàn máa ń ṣe dáadáa sáwọn náà pàápàá tí dáadáa yóò bá ṣe sábà bí ìmọ̀nà ẹ̀sìn fún wọn ẹ̀ẹ́dẹ̀ rí pé àwọn náà àti sàlùwálẹ̀ olóògbò wọn kí ni táwọn náà bá ń ṣe dáadáa ṣe wọn fẹ́ fà wọnú ẹ̀sìn yìí nù mùsùlùmí ni máa ya tó yóò lágbára àti máa ṣe dáadáa ṣe yóò máa ní pé kò sí kọ̀ǹpọ́sì ẹ̀sìn ẹ̀ máa kí ọlọ́nkan sọ pé ọlọ́nkan sọnù kran sọnù kran so we, we need to be fair to everybody so kò sí compulsion nurse no yes yes èèwọ̀ <laughs> pọ̀ táwọn bá sì ṣe bẹ́ẹ̀ any chance bó ṣe wulẹ̀ kó slight mọ̀ láti mú mùsùlùmí wọnú ẹ̀sìn wọn ẹni wọ́n kọjú sí wájú bí wọ́n kọ́ lẹ́sìn lásán wọ́n fẹ́ wọ́n preach ẹ̀sìn bí wọ́n jẹ́ lecturer wọ́n preach ẹ̀sìn bọ́ọ̀ fẹ́ fọ́ mọ́ wọn.